لا تقذفونا بشذوذ فإننا سينا لا ناجل خليل لمحمد سينا لا ناجل خليل لمحمد وبقول من شرى شريعة نصنع وعلى مقولته لكريمتنا تدي وعلى مقولته لكريمتنا تدي ولكل قول نستدل بآية أو بالحديث المستكين من المسند أو بالحديث المستكين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 فقد فاز فوزا عظيما فإن خير الكلام كلام الله وخير الأدي أدي رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọ̀dọ̀ ọ̀pọ̀ fún ọlọ́run ọba ọlọ́run ọba èyí tó ṣe pé òun náà ni ó ní ọpẹ́ oore àkọ́kọ́ tí a lè má dúpẹ́ òun náà ni pé ọlọ́run ọba ó ṣe ẹnìkọ̀ọ̀kan wa ní mùsùlùmí èyí tó jẹ́ pé oore yìí òun náà ni ọmọ ènìyàn ni ó lò níjọ́ gbẹ̀ngàn alkiyama tí ó lè wúlò fún un láti lè fi jẹ́ ẹni àlìjànnà àwa dúpẹ́ pé ọlọ́run bá ka gbogbo wa tí a wà ń bì ó kà wá mọ́ ẹni tó ní orin náà àwa ń bẹ lọ́run kí ọlọ́run má gba orin náà ní ọwọ́ wa. Mbi, kí ọlọ́run ọba kí ó pa wá ní mùsùlùmí kó gbé wa dìde ní mùsùlùmí kó dẹ̀ ṣe wá lẹ́ni àlìjẹ́nnà pẹ̀lú sábàbí islam. orí ẹlẹ́ẹ̀kejì tí a lè má dúpẹ́ òun náà ni pé lórí ní mọ́tòlì àyà ọlọ́run fi wá lẹ̀ à ń sẹ̀mí àti ìkú àdúpẹ́ fún ọlọ́run ọba lórí eléyìí náà oore ìmọ̀ àṣẹ̀mí lórílẹ̀ ayé a máa jẹ́ dáadáa fáwọn èèyàn kan a dẹ̀ máa jáburú fún àwọn èèyàn kan abẹ́lẹ́ ọ̀nkọ́lọ́n jẹ́ ó jẹ́ dáadáa fún àwa àwọn tó jáburú fún yóò jẹ́ sábàbí tí wọ́n fi jẹ ní iná àwọn tó bá jẹ́ dáadáa fún òun náà yóò jẹ́ sábàbí fún wọn kálíjà náà wọn tó fi ga sí i abẹ́lẹ́ ọ̀nkọ́lọ́n ṣe ní sábàbí kí àlìjá náà wọn fi ga sí i adúpẹ́ àlàáfíà mọ́ ìsẹ̀mí wa tọ́lọ́n fún ẹnì kọ̀ọ̀kan wa kí ọlọ́run má gba àlàáfíà náà kúrò ní ara wa àlékún àáfíà kọ́lọ́n kó tó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa gbogbo àwọn tí ò lálàáfíà abẹ́lọ́n kí ọlọ́run kó bá fún wọn ní àlàáfíà orí ẹlẹ́ẹ̀kẹta tí a òun náà ni àlàní mọ́tìlẹ̀ amni lórí pé ọlọ́run ọba fi wá lọ́kàn balẹ̀ ní agbègbè wa tí a wà yìí a dúpẹ́ fún ọlọ́run ọba ní orí rẹ̀ ìfọ̀kànbalẹ̀ kí ọlọ́run máa yọ kúrò ní agbègbè yìí gbogbo ibi tí ò sí ìfọ̀kànbalẹ̀ kí Ọlọ́run kó bá fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ pàtàkì jùlọ gbogbo ibi táwọn mùsùlùmí wà pátá yányán kí Ọlọ́run kó bá fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ gbogbo orí tọ́lọ́wọ́n aṣẹ́fẹ́ ní kọ̀ọ̀kan wa adúpẹ́lẹ́ lórí kọ́lọ́ má jẹ́ kó bàjẹ́ àlékún orí kọ́lọ́run kó tó ṣe fún wa la haula wala quwwata illa billah ìbára wa sọ̀rọ̀ ti tafsiri yìí tìtòní náà abẹ́lọ́run kí Ọlọ́run bá kí ó fi ahọ́n ìmìtì máa bá a sọ ọmọ náà lọ síbi tí màá ti rí yọnu ọlọ́run èyí náà tẹ́ máa gbọ́ kọ́lọ́n jẹ́ kí wọ́n náà ṣe yín láǹfààní kẹ́ rí yọnu ọlọ́run bá pẹ̀lú ẹ̀ kọ́rọ̀ náà kọjọ wúlùfẹ́ ní kọ̀ọ̀kan wa láyé àti tó bá ti jọ gbẹ̀ndà kéèyàn. ní àná ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń bá wa sọ̀rọ̀ inú súrà tó a òun náà ní súrà tí a dé ọlọ́run ọba ó bá wa sọ̀rọ̀ níbẹ̀ láti áyà eighteen ìkejìdínlógún òun náà ni ó ti bá wa sọ̀rọ̀ ní àná ọlọ́ni kọ́ọ̀lù awúdùbíláì mina ṣàìtọ́ni rajim kọ́ọ̀là ìyá àsọ́yà àtàwákàwù àlẹ́yà wà á ṣubíà aláàgọ́nàmì wàlíyàfíà màá ríbu ukùrọ̀. أعوذ بالله من الشيطان الرجيم قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى ọlọ́wọ́n ọba ó ń pe anabi musa aleyhi ipe ìwọ Musa kí ni nǹkan tí ń bẹ ní ọwọ́ rẹ ọ̀tún Musa ní ìyá asọ́ọ̀yì. kọ́lá ìyá asọ́ọ̀yì. ó ní ọ̀pá mi ni àṣàlàyé fún wa pé Musa fún ara rẹ̀ òun ló ṣe ọ̀pá fún ara rẹ̀ tí fi ń da ẹran kì í ṣe pé nìkan ló gbé ọ̀pá lé lọ́wọ́ àti lè fún wa lánàá torí ẹ̀ ló fi ṣàfitì ẹ̀sìn rẹ̀ kì í sọ̀pá ádámà kì í dẹ̀ sọ̀pá ẹnì kankan ọ̀pá Musa ni sọ àtàwákàwò àlẹ́yìí à. àtàwákàwò Musa wò pé ọlọ́run bá béèrè pé àwọn àǹfààní wo ni ọ̀pá yìí máa ń ṣe látara bẹ́ẹ̀ Musa tún wá sọ wípé ọ̀pá yìí o màá máa fi dúró tí mo bá fẹ́ nàró tí màá fara lé nǹkan màá máa fi ọ̀pá yìí màá máa fi dúró. وأعش بها وأعش بها على غنمي bẹ́ẹ̀ náà ni bó ti jẹ́ pé iṣẹ́ gbogbo àwọn ànábì ọlọ́run ni kí wọ́n máa da ẹran ẹran dídà sì nídìí ká fi ọ̀pá da ẹran so látara bẹ́ẹ̀ àwùṣù bí i aláàgọ́nàmì máa máa wo àwọn ewé tó bá ga lọ sókè tẹnu àwọn ẹran ò lè tó màá wá fi ọ̀pá mi lu ewé yẹn bọ́ sílẹ̀ fáwọn ẹran láti jẹ́ pé kí àwọn ẹran mi ó lè bá a jẹ so Musa lòun máa ń lo ọ̀pá láti lè fi jẹ́ kí òun ọ̀pá ewé fún àwọn ẹran òun láti jẹ wà ní wàlíyà fi hà. wàlíyà fi hà máa rí bó ọ̀kọ́rọ́. Musa wá sọ wípé àìmọye àwọn àǹfààní míì òun náà ni àìmọye bùkátà míì òun náà ni mo tún máa ń fi ọ̀pá ìgbọ́ ìtọ́jẹ́ pé ó ti àbùhámà àwọn bùkátà rẹ̀ ó sọ pé òun máa fi gbọ́ àwọn bùkátà míì so á fi ilẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀sẹ̀ máa sọ pé Musa máa fi fo odò àbí máa fi kaso ẹ̀dá ní àbí máa fi sẹ́bù òjì sórí kò nídìí ká ẹ̀sẹ̀ máa sọ gbogbo eléyìí Asa pé ó ní bùkátà mi ti túmọ̀ sí kíni. wàlẹ̀ àfi àmà àrèbó ọ̀kọ́rọ́. sọ ní bùkátà mi tí máa tún máa fi ọ̀pá ṣe. sọ àṣàlàyé fún wa lánàá àwọn ànábí ọlọ́wọ́ bá lo ọ̀pá kò sí méjì ń bẹ. ṣùgbọ́n lílo ọ̀pá ní ìsìn kìí ṣe ń tọ́jẹ́ súnà ànábí kẹ́nìkan máa gbé ọ̀pá káàkiri kó ní súnà ni. nínú áádà ìṣesí ni èyí tọ́jẹ́ pé jẹ́ ṣe sí táwọn tọ́jà àwọn ànábí ọlọ́wọ́ bá tí wọ́n ṣe torí pé wọ́n ń dẹran wọ́n nídìí ọ̀pá láti dẹran so látara bẹ́ẹ̀ wọ́n á máa lo ọ̀pá so àwọn alágbára náà dẹ̀ ní ìṣesí tí wọ́n ní pé ẹni bá fẹ́ máa sọ̀rọ̀ nínú wọn kó náà máa jẹ́ ẹni tí ó máa lo ọ̀pá tó bá fẹ́ dúró wájú àwọn èèyàn láti sọ̀rọ̀ òun náà máa lo ọ̀pá anabisa salam náà dẹ̀ lo ọ̀pá gẹ́gẹ́ bá ṣàlàyé fún wa lánàá kódà ibnu Mas'ud òun náà ní sọ ibo aṣọ Rasulillah sallallahu alaihi wasallam òun ní máa gbé ọ̀pá ànábì òun ni máa ń gbé dání so látara bẹ́ẹ̀ àdẹ̀sọ fún wa wípé ànábì ò kì í gbé ọ̀pá dání níjọ́ jimá nígbà tó ṣe ọlọ́wọ́n bá ti ṣe mímbàrì ànábì ò kì í gbé ọ̀pá dání níjọ́ jimá láti wá fi dúró láti máa fi ṣe wáàsí gbogbo ènìyàn láti ṣàlàyé fún wa ní àná so ọ̀dẹ̀kọ́ wa náà bá àti lò wá àti bí a ti fi ẹgbẹ́ náà àwọn ọ̀pá bí ẹ̀sìn ti kọ́ so lọ́pàá bẹ́ẹ̀ Musa ní àwọn àǹfààní tọ́pọ̀ tó wà fún ọ̀pá wa ni ọlọ́run wa sọ fún pé ntẹ́mi fẹ́ kọ́ ọmọ náà ni pé mo fẹ́ fi mú jíza ìmọ̀ mo fẹ́ mú jáde látara ọ̀pá tó mú dání tí ó máa jẹ́ àmì ìjáde bí ọlọ́run ọba rẹ àti àmì ìjẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba rẹ àti ọwọ́ àtọ̀pá méjèèjì lèmi ọlọ́run bá fẹ́ lò láti fi ṣe àmì so ìtọ́ka bẹ́ẹ̀ ọlọ́wọ́n ni kọ́ọ́là alìkí a. kọ́ọ́là alìkí a yà Musa. ọlọ́run ní ìwọ Musa alìkí a ju ọ̀pá náà jù sílẹ̀ ọlọ́run bá sọ bẹ́ẹ̀ fún Musa yìí pé alìkí a ìwọ Musa ju ọ̀pá náà kó o jù sílẹ̀ ọlọ́wọ́ nígbà tó wá ju ọ̀pá lẹ́ńkọ́ náà. àìkọ́ àfàyídà ìyá àyà tó tẹ̀sán. ọlọ́wọ́ bá ní Musa ọwá ju ọ̀pá náà sílẹ̀ fàyídà ìyá àyà tó lẹ́yìn wá gbà tó ju ọ̀pá náà sílẹ̀ lójú ẹsẹ̀ ọlọ́run kí ọ̀pá yẹn kó di ejò. ọlọ́run ní kí ọ̀pá yẹn ó di ejò tẹ̀sán á ejò yẹn ọ̀wá dúró sójú kan ejò tí ń yíra padà ni tí ń lọ tí ń bọ̀ lọ́lọ́run tó mi pè ní kaana ajan ó dàbí jáánù bí àlìjànù àjànù náà máa ń yíra padà ni èní nìyẹn tàbí àlìjànù a máa lè múfù ní kíákíá nítorí pé nítorí harakatu sórí àtúlẹ̀ haraka yíyára mímúfù ẹ̀ ọlọ́run ọba ní tàbí àlìjọ̀nù ọlọ́run aṣọ bí yìí pé ọwọ́ ajé ká mọ̀ pé ó múùfù kéye pé sákò ibi tí musa wà ṣùgbọ́n ó múùfù káàkiri agbègbè ibi tí musa wà ọlọ́run bá dẹ̀ jẹ́ ká mọ̀ nínú swatu namli ó dẹ̀ jẹ́ ká mọ̀ nínú swatu kọ́sọ́s náà méjèèjì ọlọ́run ti jẹ́ ká mọ̀ wípé musa ìgbà tó rí ejò yẹn tó di pé ó bọ́ lẹ́lẹ̀ ọlọ́run ọba ní musa ọ̀họ́ ni. Musa, oh, so alákọ̀ọ́kọ́ tó náà kọ́kọ́ fi àmì hàn Musa Musa hàn ni tí ò sí méjì bẹ́ẹ̀ ọlọ́ni wa lámúyọ akí Musa ò tiẹ̀ wẹ̀yìn rárá lámúyọ tẹ̀fìt kọ́ wẹ̀yìn ọlọ́run ti wá pè padà so ọlọ́run á ní pé wàá mú wàá mú ọlọ́run ní kọ́ọ̀lá. kọ́ọ̀lá kúndà wàdà tákọ́. ọlọ́run ní ìwọ Musa ọ̀yà mú ọ̀pá yẹn wọ́lá takof mọ́bẹ̀rù ọlọ́ni kí Musa ọlọ́ni kí ọmọ bẹ̀rù ọlọ́ni kí Musa mú ọ̀pá yẹn inú súra tó námúlì ọlọ́ni láyà kọ́fù ládàyà mùsàlù. ìní láyà kọ́fù ládàyà mùsàlù. ọlọ́ni lọ́dọ̀ òun ọlọ́run ẹ̀ńtà bá ti ránṣẹ́ lọ́dọ̀ òun ọlọ́run kì í jẹ́ pé àwọn tá a bá ránṣẹ́ ìtún bẹ̀rù mọ́ lọ́dọ̀ òun ọlọ́run sọ fún mi pé má bẹ̀rù. àná ó di ha padà takọ. ọlọ́run ní ìwọ Musa gbá mú tọ́ ọ bá sì ti gbá mú wàhálà takọ kó o sì jẹ́ ẹni tó ṣe yí pé kò ní í bẹ̀rù so nígbà tó o bá gbà mú ọbẹ̀ sọ́kẹ́ fún mú sábẹ́ pé. sàbẹ̀lì ìdùnnà sí rẹ̀ ọ̀dà. ọlọ́pàá sọ fún Musa pé sànù ìdùnnà àwọn ọlọ́wọ́n ọba àwa náà ni a dá ejò yẹn padà sí rọ́tà á sí àdámọ́ tá a kọ́kọ́ dá mọ́ àlékúnlá àdámọ́ rẹ̀ àkọ́kọ́ òun náà ni pé ọ̀pá la pè é so àdámọ́ rẹ̀ àkọ́kọ́ nìyẹn a pè ní ọ̀pá so ọ̀pá tá a wá pè yìí so látara bẹ́ẹ̀ àwọn ọlọ́run ọba wa dá àdámọ́ àpàtà àwa dá padà sí so ọlọ́run ọba ni máa ń mú mójísà wá bó bá ti wù ú òjíṣẹ́ ọlọ́run ọba nígbà tí ọjà àtàdé dúró yẹn fúnlẹ̀ láti bẹ̀rẹ̀ tẹ̀sí wọ́n fọ́ àkàfọ́ǹsì òjíṣẹ́ ọlọ́run ọba nígbà tó òjíṣẹ́ ọlọ́run ọba wà ní ogun kúkútù àti nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn ogun sànàbí já nínú mójísà tó ṣẹlẹ̀ sànàbí òun náà ní wípé àwọn kan nínú àwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀hábà ìdà ọwọ́ wọn yóò di nǹkan tó ṣe wípé ọkàn tí ò ṣe é lò mọ́ òṣìṣẹ́ ọlọ́wọ́n bá dẹ̀ fún wọn ní ọ̀pá ọkọ rẹ̀ pé gba ọ̀pá yìí bó ti ń fún lọ́pá yẹn ọlọ́run sì ní kọ́pá yẹn ọmọ di ìdà lọ́pọ̀ rẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí fi jà lọ. so tá a sì rẹ́ tó jẹ́ pé ó lo ìdà yẹn títí títí títí títí ànábi kò lórí ayé òun náà tún lo ìdà yẹn títí tó náà fi kò lórí ayé so tí ó sì padà yí padà di igi padà mọ́ so látara pé ọlọ́run bá fi mú jíza sí i so ìṣọ́ ọlọ́run ọba ara moses ọlọ́run ṣe fún ìṣọ́ ọlọ́run ọba náà nìyẹn lógún ó fún èèyàn lọ́pàá ọdún sì ni kọ́pàá yóò di ìdá tẹ́tẹ́ sì bẹ̀rẹ̀ sí lù lọ títí so ètò ọlọ́run ọba ni àṣẹ ọlọ́run ọba lórí gbogbo nǹkan kó máa yí padà kó sọ di nǹkan míì ọlọ́run ọba lọ́ba tó sọ lórí ẹ̀ so lọ́sọ̀rọ̀ bẹ́ẹ̀ àyà tí a ti bẹ̀rẹ̀ tẹ̀sí lónìí òun náà ni àyà twenty two ní sọ́ra tó tọ́ àkùrọ̀ twenty ó ka díẹ̀ fún wọn bẹ́ẹ̀ kó di pé àwọn ṣe tẹ̀síṣẹ́lẹ̀ náà lọ náà. أعوذ بالله من الشيطان الرجيم واتل يدك إلى جناحك تخرج بيضاء تخرج بيضاء من غير سوء آية أخرى لنريك من آياتنا الكبرى اذهب إلى فرعون إنه طغى قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا ọlọ́ọ̀pá tí ọlá rẹ̀ ga ó fẹ́ ṣe àlàyé fún wa nípa àmì ẹlẹ́ẹ̀kejì tí ọlọ́run ọba fún Musa aleyhisalatu wasalam a ti ṣàlàyé àmì alákọ̀ọ́kọ́ ọlọ́run ní kí ọ̀pá kó máa di ejò fún Musa ọlọ́run ní kí Musa ó mú ejò náà kó padà di ọ̀pá padà ọlọ́run ní kí Musa ó má bẹ̀rù nínú Suratul Qasas ọlọ́run ní ìnáka minal amini ọlọ́run ní ìwọ Musa ìrẹ́ ti jẹ́ títọ́ wà nínú ẹni pé ọkàn rẹ̀ ó máa balẹ̀ sọ́dọ̀ so ọlọ́run bá wọn ń ṣàlàyé fún Musa níbí ọlọ́run ní wàá ti mú mi yá dáadáa. واضمم يدك إلى جناحك تخرج بيداء ọlọ́run ní ọwọ́ ọ̀tún yádákà tọ́lọ́wọ́n bá lò yẹn a ti rí i wípé ìgbà tọ́lọ́wọ́n bá fẹ́ pe Musa yẹ̀mínú ló béèrè lọ́wọ́ ẹ̀. wàhálàtí kábí yàmi ní kẹlẹ́ Musa. torí ẹ̀ ló fi jẹ́ pé yádákà ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn yẹ̀mínú náà ni gbogbo ayàtúkù náà ìyá dùn lọ́lọ́wọ́n bá mú wa ṣùgbọ́n gbogbo àwọn fúntẹ̀sì pẹ̀lú àyà tó ti wà lókè náà ni pé ọwọ́ ọ̀tún Musa ọlọ́run ọba ó sọ fún Musa àti mọ̀ pé gbogbo bá ti jẹ́ ọ̀tún ọ̀tún ọ̀tún òun náà lọ́lọ́run ọba máa ń kà á sí nínú gbogbo nǹkan pátáyáyá ọ̀tún tó bá ti jẹ́ nǹkan ọlọ́run bá máa ń ka ọ̀tún sí tó bá jẹ́ nǹkan dáadáa àá mọ́sálásí ẹsẹ̀ ọ̀tún lágbèwọlé àfẹ́ jáde àá mọ̀ ẹsẹ̀ òsì so wọ́n ní ọmọ wa tí bá ń lo ọwọ́ òsì ká tó yí padà kó máa lo ọwọ́ ọ̀tún àṣetọ́nù ni máa ń lo ọwọ́ òsì láti fi ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan so wàdìmùmù yádàkà. wàdìmùmù yádàkà ilà jẹ̀nà ìkàtà kúrújọba ìdá. wàdìmùmù yádàkà ìwọ Musa ọwọ́ ọ̀tún rẹ lọ tìbọ̀ dọ́mọ̀ yẹn ni kéèyàn pa nǹkan pọ̀ ṣùgbọ́n ọlọ́run ọba ti sọ ní àwọn ààyè míì tó fi túmọ̀ dọ́mọ̀ yẹn nínú suratul Qasas ìtọ́lọ́wọ́ ọba sọ ń bẹ̀ ni pé usluk yadaka. usluk yadaka fi jaybika takhruj bayda. ìtọ́lọ́wọ́ ọba sọnù suratul Qasas fún Musa òun náà ni pé usluk. usluk yadaka. ìtọ́lọ́wọ́ ọba sọ ń bẹ̀ ni pé ti ọwọ́ rẹ bọ̀ nínú ẹ suratu namli ọlọ́ni adikil yadaka fi jaybi so yẹ sọ fún wa yìí pé lóòótọ́ dọ́mọ̀ ní kéèyàn pa nǹkan pọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ti túmọ̀ ara wọn ọlọ́wọ́n bá lo udmum ọlọ́wọ́n bá lo usluk ọlọ́wọ́n bá lo adikil mẹ́tẹ̀ẹ̀ta lọ́wọ́n bá lò fún mú sọ pé ọlọ́wọ́n bá lò fún wa nù aya alukurani karim láti sọ fún wa pé ọlọ́run ọba pa Musa láṣẹ kí ló pa Musa láṣẹ ó ní wọ́ọ̀dì mú mi yádàkà. àdùnmùm yádàkà ìlàjẹ ibi kàtà kúrìjẹ báyìí dán. ìtàn kálọ̀ ọlọ́wọ́ gangan wọ́ọ̀dì mú mi yádàkà ìlàjà náà hìk. òun náà ní pé ìwọ Musa ti ọwọ́ rẹ ọ̀tún tí bọ ìlàjà náà ìkà tí bọ jàná ìkà ìkàtàgbẹ̀ ní jàná wù ní ìyẹ́ ṣùgbọ́n nínú èdè lárúbáwá wọn a máa yá nǹkan lò fúnra wọn ẹyẹ náà fúnra rẹ̀ ìyẹ́ méjì ìyẹ́ kan wà lẹ́gbẹ̀ẹ́ báyìí ìyẹ́ kan wà lẹ́gbẹ̀ẹ́ báyìí òun lẹ́yẹ ní ìyẹ́ díẹ̀ sì ní òun náà ní agbára ẹyẹ tẹ ẹyẹ fi ń dáàbò bora rẹ̀ òun ni ìyẹ́ tí ẹyẹ ní so látara bẹ́ẹ̀ àwa náà tá a jọ́ mẹ́ ènìyàn àwa ò ní yẹ̀ ẹ́ ṣùgbọ́n lọ́wọ́ bá fi apá yìí ó fi dípò kíni o òun lọ́dà gẹ́gẹ́ bíi kíni o ìyẹ́ fún wa apá nìyẹn wa lóbi jẹ́ pé téèyàn bá ṣe apá rẹ̀ báyìí ẹ̀ olóòrí pé <coughs> ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni òní rọrùn fún láti ṣe kíni o láti ṣe tó bá di apá rẹ̀ tí ò lò tí ò máa fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni òní ṣe kíni o ni òní rọrùn fún láti ṣe tó yẹ ká mọ̀ yìí pé apá wa òun náà wà bí mọ̀sáábà ti jàná ìtọ́ èrè ó ṣe déédéé ìyẹ́ ẹyẹ ọlọ́ọ̀bá wa lo apá yẹn náà gẹ́gẹ́ bí ìyẹ́ bí ìyẹ́ náà ti jẹ́ méjì bẹ́ẹ̀ lápá náà jẹ́ méjì nítorí ọlọ́ọ̀bá gbà lérò ń bẹ gangan ni kí ni o òun náà tún ni apá ọlọ́run gbà lérò. wàdùnmùm yàdàkà ilà jẹ̀nà ìkàtà kúrú jẹ̀bà ìdá. ọlọ́run ni mú ọwọ́ rẹ ọ̀tún mú lọ síbi apá rẹ rẹ̀ pé àwọn tó jẹ́ àwọn àfáà wọ́n ṣàlàyé fún wa dáadáa yìí pé apá tọ́lọ́wọ́n bá ní kó mú lọ òun náà ni ibi inú apá ń bi bíi báyìí ibi tó jẹ́ rí pé ọwọ́ inú abíyá rẹ̀ báyìí ìbẹ̀rẹ̀ ọlọ́run bá ní kó mú lọ ọ̀nà abo ó wà gbà mú lọ síbẹ̀ àwọn súrà méjì lọ́wọ́ pé à ń ká àmọ́ra àwọn náà sọ́tún namli níbi àwọn ayé ẹlẹ́ẹ̀kejìlá àti sọ́tún kọ́sọ́ọ̀sì sọ̀tọ̀ ẹ̀ pé ó náà wà bí àyà thirty three méjì ẹni ń ṣàlàyé fún wa intan túmọ̀ nù àyà ló jẹ́ ká máa lò wọ́n ọlọ́wọ́ bá sọ báyìí pé wà á di kìlì yádàkà fi jẹ́ ibi. wà á di kìlì yádàkà fi jẹ́ ibi. ọlọ́ni Musa tí ọwọ́ rẹ̀ bọnú ìjẹ́pẹ̀ ní jaibu òun náà níbi ọrùn aṣọ níbi ibi mo sọ fún wa wo ibi tá àlàfo bá wà téèyàn lè tì bọ̀ nínú aṣọ nínú tẹ̀síìrì sẹ́yìn so ibi bíi báyìí ọrùn aṣọ bíi báyìí ọlọ́ni ti ọwọ́ rẹ bọ inú ọrùn aṣọ tọ́ba wa ti bọ ní ọrùn aṣọ ẹ̀yin náà ti mọ̀ pé ibi tí ó lọ nìyí jàná ìka ibi tí ọlọ́run bá ń sọ gẹ́lẹ́ ni. òṣèlú kìyàdá káfí ìjà ibi. ọlọ́run bá sọ nínú sọ́tù namli náà pé ti ọwọ́ rẹ bọ fi ìjà inú sọ́tù kọ́sọ́s fi ìjà ebik ọlọ́ni ti bọ ibi ọrùn aṣọ rẹ báyìí kó o ti bọ lọ bẹ́ẹ̀ so eléyìí ti jẹ́ oyè wa pé Musa ó ti ọwọ́ bọ ọrùn aṣọ ọ wá ti lọ síbi kíni ọ ibi ìjà náà ibi tí apá rẹ ti bẹ̀rẹ̀ ń bì apá mọ́ bi abíyá ọlọ́ba ni kò ti bọ̀ bẹ́ẹ̀ tọ́lọ́ba sọ fún Musa nìyẹn bàtí Musa wa ti bọ̀ bẹ́ẹ̀ kí ọlọ́ba ló máa ṣẹlẹ̀. kakuru jẹba idọ aminugọ irisu. ọlọ́ni ìwọ Musa tó o bá ti ti apá yẹn bọ̀ bẹ́ẹ̀ tó o bá ti wá yọ padà ọlọ́run ní apá yẹn tí ó bá jáde síta báyìí ọwọ́ tó ti bọ́bẹ̀. takurujẹ bẹ̀yìdọ́. ọwọ́ tó ti bọ́bọ̀ yẹn takurujẹ bẹ̀yìdọ́ yóò jáde ní nǹkan tí ó mọ́lẹ̀ yóò funfun bí òṣùpá ni yóò hmm. ti jáde nìyẹn nínú làákàyè àti máa gbọ́ yé wípé ọlọ́run ní kó mú ọwọ́ ọ̀tún rẹ̀ kọ́ ọrùn fún ọwọ́ ọ̀tún kọjá pé èèyàn wà sọ pé òun fẹ́ tì bọ̀ báyìí kò ṣeé ṣe kò lè débi láéláé so lódò ọlọ́wọ́ bọ̀ sọ ibi apá abi tí ó tì bọ̀ pé òsì ni ó ti mọ̀ pé làákàyè rẹ ní àti tó kọ ọmọ yìí pé òsì ló máa tì bọ̀ torí pé ilé kò pọ́síbù lájẹ́ pé kò tì bọ̀ bíi wọ́n yẹ pé gbàmí táwọn yẹn bá ń béèrè ẹ̀rí fún nǹkan míì wọ́n ní àwọn afá ti ṣàlàyé fún wa pé ẹ̀rí gbàmí làákàyè ọlọ́run ànẹ́bí gan máa ṣàfitì ẹ̀rí sí làákàyè wa gbàmí ló ẹnì kan wà ní sọ fún wa wípé ọlọ́run ni pé àlẹ́bí sọ pé ẹ ká pa ẹran súná ọmọ ibi tó wá parí ẹ̀ sí ni pé ká pa àkọ́sọ́ bá ti ṣèyàn kù ṣé wàá wá dìdìrín ni ọmọ pé yẹn bá pa ẹran yẹn máa jẹ ni sọ wá ní kó lọ dà sínú omi ni. so ọlọ́dàra bẹ́ẹ̀ èyàn ò ní máa sọ báyìí pé ibi tó o fẹ́ dúró lé lórí pé ìtìmẹ́sùn bá sọ gẹ́lẹ́ lọ fẹ́ dúró lórí ó lò làákàyè rẹ náà ibi tó bá kú ó sọ fún ọ pé kó lò làákàyè rẹ ń sọ́wọ́ sọ pé ọwọ́ yẹn ìgbà tí ọlọ́run ti sọ pé apá òsì ló mú lọ ọ sọ pé apá ọ̀tún ló mú lọ kọ́ lọ sábẹ́ lagídí pé ó lè mú lọ apá ọ̀tún ó sì lè mú lọ apá òsì ìwọ náà sí bọ́ bá ti rọrùn tó bá lè débẹ̀ so bẹ́ẹ̀ òun náà ni pé ká máa pé násù násù násù so eh, alimantuku kalimafu so nǹkan tó ṣe yí pé eh, alimafu kalimantuku níta bá ti gbọ́yé fúnra pẹ̀lú làkàyè bí ìgbà ló jẹ́ pé níta ti wí inú ẹ̀sìn náà ni so látara bẹ́ẹ̀ wọ́n ń ṣàlàyé fún wa pé wàdùmùmù yádàkà. wàdùmùmù yádàkà ilà janahika takhruj bayda. tó o bá ti wá mú ọwọ́ yẹn jáde takhruj bayda ọwọ́ yẹn yóò funfun ni bí ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ ó máa jáde ń bẹ̀ ni ọwọ́ yẹn ó funfun so tí màlẹ́ bá wa jáde ń bẹ̀ ọlọ́run wa fẹ́ ṣàlàyé pé. àkùrùjà bá idọ́ àmínúgọ̀ ìrìnsú. ọlọ́run ni mi jẹ́ ìrìnsù ì torí pé ọwọ́ ẹlòmíì àwọn ọwọ́ àwọn èèyàn kan wà tí máa funfun funfun fún yẹn ẹ̀tẹ̀ ni máa fà tí fi máa rí bẹ́ẹ̀ ẹ̀tẹ̀ kan ọ̀dọ́ ẹgbẹ́ wa ti máa wọ èèyàn lọ́wọ́ ọwọ́ ọwọ́ funfun ni so látara bẹ́ẹ̀ ọlọ́wà ń sọ fún Musa wípé kìí ṣe ẹ̀tẹ̀ ló ṣe kí ni o ló mú ọ lọ́wọ́. ọlọ́lọ́wẹ́ méjèèjì sùn kìí ṣe aburú kankan níwà mẹ́ ọlọ́run kìí ṣe aburú kankan lọ́wọ́ àmbẹ́ so ọlọ́run fi ń ṣàlàyé fún Musa ni pé kìí ṣe aburú kankan ìkànnì àwọn tẹ́jà wọn sọ̀hábà ó wá bá nàbí nígbà tó wá bá nàbí. ọwọ́ ìwé ìwà ànábì àwọn èèyàn òun gba Islam òun afẹ́ lọ báwọn èèyàn òun fẹ́ lọ máa ṣe wáàsí fún wọn ṣùgbọ́n òun fẹ́ kí Ọlọ́run fún ní àmì tí wọ́n fi máa mà wípé òun jẹ́ <laughs> òun ní àmì kan tó mú ọ̀dọ̀ àmì Ọlọ́run bá ní kékeré kan kọ́ máa jẹ́ nǹkan tí ń tàn níbi orí rẹ̀ báyìí ànábì àwọn èèyàn <laughs> orí blala ti fi máa na ẹsìn rẹ̀ ọlọ́run àbá gbé ìmọ̀lẹ́ yẹn síbẹ̀ kí wọ́n máa rí bẹ́ẹ̀ so torí pé òpè àwọn èèyàn máa wò yí pé nǹkan ti mú ẹni yìí ni nǹkan kan ló mú bí wájú bí ìgbà tó fi fún kì í ṣe pé mọ̀lẹ́ kì í sàmì kankan so ọlọ́run bá sọ fún Musa pé àmì ọlọ́run ni tọ́lọ́run bá fi sí wọ Musa lọ́wọ́. ọwọ́ náà máa jáde yóò máa jáde ní nǹkan tí ó máa funfun ọlọ́run ní mingeri sùúrì ọlọ́run ní kèé ṣe pé aburú kankan ló wà ń bẹ́ẹ̀ ọlọ́run ni okòrò. ayata ni okòrò. ọlọ́run ní eléyìí ni mọ́jísà èèmọ̀ mérekù ẹlẹ́ẹ̀kejì tá a fẹ́ ṣe fún ọ̀nà ṣùgbọ́n Musa tó yọ ọwọ́ jáde <laughs> ìgbà Musa yọ ọwọ́ jáde tí mo lẹ́wà ń bẹ ẹ̀rù bà Musa lọ́run sọ fún anusọ́tù kọ́sọ́sì. ẹ̀rù ń ba Musa ọwọ́ ti dì mọ́lẹ̀ àbí màdé ẹ̀rí pé ọ̀tọ̀ ọba bíyá ó sì ti bọ̀bẹ̀ ó sì ní kọ́ ọyọ́jà ọyọ́jà ọba dì mọ́lẹ̀ kò kú bóòlù <laughs> ọwọ́ ti ọwọ́ sàgbọ́dọ̀ padà sí bó ti wà tẹ́tẹ́lẹ̀ ìwọ́n <laughs> wà lóde tó lò ní ètò tó ti di Musa tó wà ń bẹ̀rù Ọlọ́run á sọ pé àyè apá ní jẹ́bẹ̀ ọwọ́ gbogbo wọn ní jẹ́bẹ̀ ṣùgbọ́n bàbá wa ló ń bẹ̀rẹ̀ pé ọlọ́run ní nínú sọ́ọ̀tù kọ́sọ́ọ̀sì ọlọ́run wa ní wádìí náà àkà. ọlọ́run wa ìwọ Musa wa lọ pa ọwọ́ rẹ yẹn pọ̀ mọ́ nínú ilẹ̀ ìkà ọ̀dọ̀ rẹ kà yẹn máa yẹ ìlà sọ̀dìríkà ẹ̀rù tí ń bọ̀ yẹn torí ẹ̀rù tí ń bọ̀ yẹn fọwọ́ yẹn gbáyà yóò ti pé kí ni o ìmọ́lẹ̀ yẹn ní síbẹ̀ mọ́ <laughs> ọlọ́ni kò fọwọ́ gbáyà ọlọ́wà ní fàdá ní kaburu àná ni mi rọ́bìkà ilá Fir'auna wà mọ́lá ì. so ọlọ́wà báyẹn kó yé Musa wípé ìbàdàn wọ́n yọ ìmọ́lẹ̀ tí o tún mọ bí malẹ́ òtún ti padà mọ́ ọlọ́ni kò fọwọ́ gbá yà bẹ́ẹ̀ ti gbá yà. sọ ọlọ́run bá wá ní ìbẹ̀rù yẹn ó kú òun bẹ́ẹ̀ ìbẹ̀rù wa kú òun bẹ́ẹ̀ ó ti rí ọ̀pá ọ̀pá ti padà sí ó ti kó lẹ́jọ́ ó ti padà ọwọ́ tó funfun <laughs> òun náà gíní o kò funfun mọ́ so ó ti mọ̀ pé méjèèjì bó o ti mọ̀ sí nìyẹn so ọlọ́run bá ní níta fi ṣe léè fún ọ. ọ̀dà ni kábọ̀rọ̀ ha náà ni mi ò rọ́bíkì so inú sọ́tù kọ́sọ́ọ̀sì nìyẹn ká padà sí àyà tá a wá ń kà ọlọ́ni àwọn àwíjà àwọn èèmọ̀ méjì tá a fẹ́ kó mú kọ́kọ́ mú dání nì àmì mẹ́sàn-án ọlọ́run fún Musa ṣùgbọ́n méjì àkọ́kọ́ bá kọ́kọ́ fún Musa nì gbogbo yòókù ọlọ́run fi fìyà jẹ àwọn èèyàn fẹ̀rọ àwọn ọ̀nà nígbà tó wọ́n tètè gbà eléyìí lámì tí Musa mú dání tọ́jà yìí pé ó mú lọ sọ́dọ̀ fẹ̀rọ ọlọ́run ní kí ló dábí ṣe báyìí. linuriyaka min ayatina al-kubra. ọlọ́run ní linuriyaka min ayatina al-kubra. ọlọ́run ọba ń sọ fún Musa wípé àwọn ọlọ́run ọba ìtòjé káwọn ọlọ́run ọba ká ṣe eléyìí fún ọ àṣeléyìí fún ọ fa'alna dhalika àṣeléyìí fún ọ so afẹ́ jẹ́ kó orí ni afẹ́ kó orí mini ayatina alikuburo díẹ̀ nínú àwọn àmì àwọ̀ ọlọ́run ọba tó tóbi so àmì bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba tó tún tóbi jù bá lọ àmì díẹ̀ lásán làwọn ọlọ́run bá kàn fẹ́ kí wọ́n Musa ọ̀sẹ̀ kí ni o kò rí àmì tó tún tóbi jù lọ ó tún bẹ lọ́dọ̀ ọlọ́run so ọlọ́run bá fẹ́ kí Musa kàn rí àmì díẹ̀ ni ọlọ́run afẹ́ kó ọ̀rá mi díẹ̀ kó tún wá máa lò kó máa jẹ́ àmì fún un ìjánabi ọlọ́run ọba rẹ̀ so ohun tó náà bá sọ fún Musa òun náà eléyìí náà ọlọ́run á sọ fún Musa ìṣẹ́dọ̀fẹ́ náà. àbẹ̀ ilé Fir'aun innahu tagha. ọlọ́run gan wa sọ fún Musa yìí pé idhab ila Fir'aun ó yá máa lọ sọ́dọ̀ Fir'aun innahu tagha Fir'aun yìí ó ti kọjá àlà lórílẹ̀ kí ni fìràhùn ń ṣe tó fi kọjá àlà lórílẹ̀ fìràhùn ó ń fìyà jẹ àwọn tí wọ́n jẹ́ àwọn bani israel fìràhùn ń fìyà jẹ wọ́n ara alákọ̀ọ́kọ́ tí fìràhùn fi kọjá àlà lórílẹ̀ nìyẹn àwọn àrán méjì ni máa jẹ ọba nílẹ̀ misrọ̀ àwọn alákọ̀ọ́kọ́ òun ni àwọn ọ̀ràn Firaun àwọn ni wọ́n ń pè ní àwọn kìbùtì sọ alikibtu làwọn àwọn máa ń jọba àwọn Israel náà àwọn náà sì máa jẹ ọba so Yusuf olóṣè sábàbí ìjẹ ọba fún àwọn tí wọ́n jẹ́ àwọn Israel lórílẹ̀ so ìtàn yẹn ò lè má padà sọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn kibtu wọ́n á máa wò wípé àwọn eléyìí ebi ẹrú ni wọ́n sọ pé wọ́n mú Yusuf wọ ibi ó tún wá di ọba àwọn ọ̀ràn wa tún wá ń jẹ ọba lọ́dọ̀ àwọn so látara bẹ́ẹ̀ ìgbà tí fíọ̀nù wa jẹ orí gbogbo oyè ń tiẹ̀ ó wá sọ gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀ràn Israel ó sọ wọ́n dẹrú wá ń fìyà jẹ wọ́n so ó fìyà jẹ wọ́n ìgbà tí àwọn onífá rẹ̀ tún sọ fún wípé inú àwọn Ísírẹ́lì ni wọ́n ti bí ọmọ tí ó wàá gba ọlá lọ́wọ́ rẹ̀ tí ó jẹ́ pé yóò fi ṣe sábàbí ìparun firaun látara bẹ́ẹ̀ firaun ó tún pa ó pa àìmọye ó pa àwọn ọkùnrin tó pọ̀ gẹ́ẹ́ tó dẹ̀ fi àwọn obìnrin sílẹ̀ so ẹ̀ẹ̀mejì ni wọ́n sọ fún wa pé firaun pa àwọn èèyàn tó pọ̀ ó pa àwọn ọkùnrin tó pọ̀ ó pa wọn nígbà tí wọ́n fẹ́ bí Musa kódà bàtí Musa tún dé gan padà ó tún pa wọn torí pé kọ̀fẹ́ kí wọ́n ran Musa lọ́wọ́ láti jẹ́ pé kí wọ́n lè ba àtàkì òun so látara bẹ́ẹ̀ ó ya ó ya olùkọjá làásọ lọ́wọ́n ọba pẹ̀lú fífìyà jẹ àwọn ẹni ọlọ́run ó ya olùyapa sọlọ́run pẹ̀lú ẹ̀ lẹ́yìn wá gbà náà Firaun kò sin ọlọ́run ọba kọ̀dí asarọ̀lì hayata dúnìyà ìsẹ̀mí ilé ayé yìí ó ní Firaun kà sí gbogbo ẹni tó ti sin lọ́hùn tó jẹ́ pé agbára alẹ́ ayé nìkan ní wá káàkiri táwọn yẹn náà wá kiri lónìí tí ò sí lọ́hùn tẹmánikẹ́ lómi ọ̀wá búra nítorí pé kó lè bá jẹ oyè níbì kan yọ lọ bẹ̀ so gbogbo nítorí wàá jẹ́ pé yóò fi di alágbára àwọn èèyàn wá ń wá káàkiri wọ́n dẹ̀ ń bẹ̀sẹ̀ wọ́n jẹ́ wájú ọlọ́run so ọ̀fẹ́rẹ́ àwọn kò sí lọ́hùn ilé ayé yìí òun nìkan lọ́sàlẹ́sà kò tiẹ̀ kàlìkì àmọ̀ sí so wíwá tó bá ti jẹ́ bẹ́ẹ̀ náà kò di tọ́gọ̀ọ́. òun náà ti kọjá ó ti kọjá àlà ètí fìlànà wa fi kọjá àlà tàn yẹn yẹn tó wá burú jù òun ni wípé ọwọ́ apẹ̀rẹ̀ rẹ̀ ó ní anarọ̀ bukumula àlà. àkàlà anarọ̀ bukumula àlà. ó sọ fún gbogbo àwọn ènìyàn tí wọ́n ń bẹ nínú ìlú pé èmi ni ẹ máa jọ́sìn fún èmi lọ́lọ́run ọba yín tó ga jù so látara bẹ́ẹ̀ olùkọjá àlà ni lórílẹ̀ ayé ẹ̀ ń bá ti nírú àwọn àwà báwọn ẹni tí fìyà jẹ ni tí òun yẹ kó fìyà jẹ olùkọjá àlà ni ẹlẹgbẹlẹ ayé nìkan ní nílé tí òun lẹ́yìn kìámọ̀ olùkọjá àlà ni ẹni tó ti sọ ara rẹ̀ di ọ̀gá tí wọ́n ti mú bí ọlọ́run láàrin àwọn èèyàn táyà fẹ́ẹ́ lè máa sìn tí wọ́n máa bẹ̀rù ẹ̀jọ́ lọ́ngàn lọ ìwé ẹni olùkọjá àlà ni so ká sọra ká má jẹ kankan nú àwọn eléyìí ọlọ́run kò jẹ́ nǹkan kan wájú ọlọ́run èèyàn yẹpẹrẹ tán yányán níwájú ọlọ́run ọlọ́run kan pè bẹ́ẹ̀ kálíbà mọ̀ pé ìwà tí ń wù kì í ṣe ìwà tó dáa ni kì í gbé bẹ́ẹ̀ ọlọ́run bá fi pẹ́lẹ́ kì í ṣe ìwà ọlọ́run fi pẹ́lẹ́ àbọ̀ ọlọ́run bá fi wá kàkà kára máa kí ẹ̀ so ọlọ́run bò kára máa sì kí ẹ̀ rárá ọlọ́run bá fi ń fi àbùkù kàn ní bí wọ́n bá nírú ìwà bẹ́ẹ̀ ẹni àbùkù níwájú ọlọ́run náà kọ́lá rọ́bì ṣìrọ̀hìnì sọ̀dẹ̀rì. so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba rán Musa ọlọ́run ọba rán sí Firaun bó tiẹ̀ jẹ́ wípé Musa nígbà tọ́lọ́run ọba tó rán sí tọ́lọ́run ọba rán Musa sí Firaun so Musa ó ń ṣàlàyé pé òun ti ní àwọn nǹkan kan tó jẹ́ pé òun ti ṣẹlẹ́sẹ̀ inú súrọ́tù kọ́sọ́ọ̀sì àlèmọ́ka sóràtù kọ́sọ́ọ̀sì ọlọ́run ọba ń sọ fún Musa pé kó máa lọ oníkọ́ọ́lá rọ́bì ìní kọ́tà tùmí ní òun náfṣà. kọ́ọ́lá rọ́bì ìní kọ́tà tùmí ní òun náfṣà. a ó ọlọ́run mo mọ̀ ti pa àyàn kan kí n tó kú lé. fàkọ́ọ̀fù àyìn yàkùtùlùún. ó ní fàkọ́ọ̀fù àyìn yàkùtùlùún ẹ̀rù ń bà mí kọ́mọ̀jẹ̀ pé wọ́n pa mí di so ọlọ́run bá dẹ̀ ti sọ fún un ìpè kọ́ máa bẹ̀rù làbí sọ fún wa pé lára ìbẹ̀rù Musa tó sì kejì ìbẹ̀rù Musa alákọ̀ọ́kọ́ ni pé gbà tó rédíò ọ̀họ̀ ẹ̀rù ń bà á nígbà tó wọn kọ́kọ́ fi mú jíza àkọ́kọ́ hàn án ìbẹ̀rù Musa tó sì kejì kì í wá ṣe pé ó tún ń ṣe kíní mọ́ ó kàn express ìbẹ̀rù ẹ̀ lásán ni expression ló kù kì í ṣe pé ó fi action sí tàlákọ̀ọ́kọ́ ó fi action sí bẹ̀rù ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó kàn ṣàlàyé ni pé ah, ọlọ́run mo mọ̀ ṣe báyìí. wàlàkùn alẹ́ ìyàdá ń bùn fa àkọ́kù àyà kò tó mo lẹ́sẹ̀ kan tí mo ti ṣẹ̀ ń bẹ̀rù ọlọ́run kọ́ má jẹ́ pé gbogbo ọtí bá yá sọ wọ́n wà pawọ́pọ̀ èèyàn kan sí lóde ẹ̀dọ́ pọ̀ mú <coughs> kò sọ gbọ́dọ̀ bẹ́ẹ̀ dá sí i sọ èèyàn lẹ́yìn gbọ́dọ̀ bẹ̀rù eléyìí ó láti express ìbẹ̀rù eléyìí fọlọ́run pé ibi tí mo ń lọ yìí mo ti pẹ̀lú kan bẹ̀ ní wọ́n á ní kó mú mi èèyàn tó pọ̀ bó mo ti wá fẹ́ sọ pé mo fẹ́ sọ pé mo fẹ́ bá gbogbo wọn jà kò ṣeé ṣe ọlọ́dẹ tó fi lọ́kàn balẹ̀ pé eléyìí kò sí nǹkan tí fíọ́n fẹ́ ṣe níbi eléyìí so látara bẹ́ẹ̀ Musa pẹ̀lú àwọn nǹkan tí a fẹ́ kà yìí ó béèrè àwọn nǹkan tó pọ̀ ní iwájú ọlọ́run ká lọ kàdúrà yẹn so ọlọ́run bá ń sọ fún wa yìí pé. Musa wá bẹ lọ́hùn pé kọ́lọ́hùn bó ṣe àwọn nǹkan fún àwọn nǹkan mẹ́jọ. alákọ̀ọ́kọ́ oníwọ̀ ọlọ́run ọba israeli sọ́dìrì israeli sọ́dìrì ìwọ ọlọ́run ọba bá mi jẹ́ kí igbáyà mi kó sí payá israeli sọ́dìrì àwọn tó jẹ́ àwọn àfa wọn ṣàlàyé ọ̀rọ̀ tó pọ̀ níbẹ̀ ṣùgbọ́n ká ṣàlàyé nǹkan mẹ́rin tó jẹ́ pé a fẹ́ ṣàlàyé bẹ́ẹ̀ pé gbólóhùn tó sọ pé israeli sọdẹ̀rẹ̀ òun náà ní pé alákọ̀ọ́kọ́ ń bẹ̀ tí wọ́n bá péyàn ní mọ̀ṣáríù sọdẹ̀rẹ̀ ẹni tó ṣe wípé ó máa ń jẹ́ ẹni tó ṣe pé yí máa ń yọ̀ máa yàn púpọ̀ òun náà ń pè ní kí ni o mọ̀ṣáríù sọdẹ̀rẹ̀ tí wọ́n bá pè yàn ní mọ̀nkọ́bídù sọ́dírì ẹni tí èyí ọmọ yàn àwọn kan wà tí wọ́n bá ti rí yàn báyìí tó bí wọ́n bá mọ̀ yàn rí sọ ẹ wọ́n sáré máa yọ̀ mọ̀ yàn ẹjọ́ ibùlẹ̀ ibùlẹ̀ ń gbé ẹjọ́ kíníkan kíníkan ẹjọ́ kíníkan kíníkan kíníkan sọ <laughs> ẹ tí ó máa tètè máa yọ̀ mọ̀ yàn tí ó lè máa káràmọ́tì sì kéèyàn àwọn kan dẹ̀ wà ẹ bá yọjú kò kò ní bẹ̀rẹ̀ pé ibo ni ò ń gbé kò sì ní sọ kankan ìhànà pé ni mò ń kọ́ bí tu so bóyá rí ẹ̀dá tọ́lọ́run dá Musa lẹ́yìn tó ṣe yí pé kì í sábà lé yọ̀ máa yàn ẹ bá sì fẹ́ gbaṣẹ́ dá wà yọ̀ yọ̀ máa yàn yóò béèrè yìí pé <laughs> yọ̀ yọ̀ máa yàn ẹ bá fẹ́ ṣe dá ọ̀rẹ́ tó fẹ́ pè é sojú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni kò yọ̀ tó gbé ọbẹ̀ pọ́ńtì ni pé à mo wà fẹ́ bá yín sọ̀rọ̀ ọlọ́mọ ni ẹja bẹ̀rù ọlọ́run ẹja ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n yọ̀ tòkè Musa ní inú ẹ̀dọ́ ẹgbẹ́ àti rí àdìsí díẹ̀ Musa a máa ti lọ sọ pé àwọn èèyàn rí nǹkan ara Musa ẹnìkan kò lè rí nǹkan kan nínú ara rẹ̀ yóò bo gbogbo ara rẹ̀ tẹ́kítẹ́kí ni ló jẹ́ pé nígbà ni ẹ má da lóhùn ó sòpa so yọba sòpa èèyàn orí làbúrò bora ń gbogbo gbà ó sòpa ni sọlá ọlọ́run á ní kọ́ lọ wẹ̀ kan aṣọ rẹ̀ kan ní òkúta yẹn ọlọ́mọ alikókòtò ọmọ gbé aṣọ rẹ̀ lọ lọ́ba ń lé aṣọ rẹ̀ <laughs> gbogbo àwọn tí wọ́n ń bẹ̀tẹ̀ ní Israẹli ni wọ́n rí Musa ní wò wọ́n rí pé àkọ́mọ ṣùgbọ́n tó tọ̀ ọlọ́jà kí wọ́n rí pẹ̀lú ẹ̀wà tó dáagán púpọ̀ sọlátara bẹ́ẹ̀ ọlọ́ba fi yọ Musa ọlọ́jà tó fi pọ́n Musa lé pẹ̀lú bí wọ́n ti rí òwò yẹn náà wọ́n sì tún máa pé ah ah èèyàn lọ́rẹ́ wà tó báyìí so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba yọ Musa ọlọ́run ọba Musa jẹ́ ọlọ́run asánsá kágbà yìí pé Musa jẹ́ ẹni tó ṣe yìí pé kò wà jovial sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ́dọ̀ tara bẹ́ẹ̀ ọbẹ̀ lọ́n pé Allahumma ishrah li sadri. Ala rabbi ishrah li sadri. Ọlọ́run jẹ́ ń jẹ́ ẹni tí ìgbáyà mi ò lè sílẹ̀ fáwọn èèyàn ẹtí báyà ẹ bá sílẹ̀ ẹ̀dẹ́ pé ìmọ̀ báwọn èèyàn ìmọ̀ yọ̀ máwọn èèyàn dáadáa ẹ̀dá ni bọ́lá ọba ti máa ń dá yàn ọwọ́ abẹ́ lọ́wọ́ ọba bẹ́ẹ̀ ìyẹn ìtumọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn so ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì yìí òun náà ni Musa ọlọ́run bá sọ nínú suratu Shuara ọlọ́run sọ nínú suratu Shuara nínú àyà ẹlẹ́ bábí ẹlẹ́ẹ̀kejì lásán ẹ ẹ wà á ká fún wa yukadibuni kọ́ọ̀lá rọ́bì ẹlẹ́ẹ̀kejìlá kọ́ọ̀lá rọ́bì inni أخاف أن يكذبون gbọ́dọ̀ tó sọ ni pé ìwọ ọlọ́run nígbà tó máa bára sí Firaun onímọ̀ ń bẹ̀rù ayu kí wọ́n má lọ pè mí ní onírọ́ ẹ̀rù ń bà mí bẹ́ẹ̀. wàyàdì kòsódìrí wàláyà tọ́lẹ̀ kò lè sáni. èmi sì nìyí tẹ́ ẹ bá fi lè pè mí lóró wàyàdì kòsódìrí ìmọ̀ kàmìlà pọ̀. wàhálà ya ọ̀tọ̀ ni kò lè sáni. àwọn mi ò ní lè lọ́gẹ́ láti máa sọ̀rọ̀ kankan lọ títí mọ́. fa arúsìnì ìlà Harun. sọlá dara bẹ́ẹ̀ olúwájú kọ́ bẹ́ẹ̀ lọ́n pé aláwọ̀ israẹli sọ́dìrì tẹ́bàtẹ̀ wà á dín tí mo ti ń jíṣẹ́ táwọn èèyàn bá sọ pé kí ni o tí wọ́n bá pè mí ní kí ni o onírọ́ tí wọ́n ní ìrọ́lù jẹ́ ń lè mú kí n ti sọ pé ah, ìparọ́ owó ló mọ sọ fún yìí kí n túmọ̀ lè mú àwọn ẹ̀rí wá ẹ̀rí wá ẹ̀rí wá ẹ̀rí wá fún wa. Àgbẹ̀ aláwọ̀ máa ṣọ́ra àlè sọ́dìrì. Qala rabbi shrah li sadri. Sọ ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì nìyẹn. Ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé Ọlọ́run ti gbé iṣẹ́ lé lọ́wọ́. Iṣẹ́ dáwà tọ́lọ́run gbélé lọ́wọ́ ó ní di pé àgbọ́yé níbẹ̀. Ó fẹ́ máa ní fáàmù lè wáyé. Fáàmù ń jẹ́ jìdánù ọlọ́run israẹli sọdiri bá ń sípayá agbáyà mi iṣẹ́ tó o fẹ́ gbélé mi lọ́wọ́ ìjẹ́ ilé gbọ́ yé dáadáa so àfa sọ bẹ́ẹ̀ pé iṣẹ́ tó o fẹ́ gbélé mi lọ́wọ́ yìí ọlọ́run jẹ́ kí ni o jẹ́ ilé gbọ́ yé dáadáa ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹta nìyẹn so ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé fúnra ahùn Musa gan kò sí èméjì bẹ́ẹ̀ so Musa <laughs> ó bẹ̀rù kíni o ó bẹ̀rù Firaun tí ó sì yé méjì ń so Musa gangan ó bẹ̀rù ó bẹ̀rù Firaun olùmọ̀lẹ́ sọ ayé àtọwọ́ àná Al-Qur'an ní Musa bẹ̀rù Firaun dáadáa so látara bẹ́ẹ̀ wọ́n á wò ó pé ah tí sì dúró níwájú Firaun tí sì máa sọ̀rọ̀ sósì yìí sì <laughs> Allahumma shrah li sadri ọlọ́run bá ń jẹ́ kọjá pé tá a dúró níwájú fèrè àwọn ọlọ́run fún mi lákè kí n lè sọ̀rọ̀ wájú ẹ̀ dáadáa so látara bẹ́ẹ̀ ó tọrọ àdúrà òun ń tọrọ àdúrà pé Allahumma shrah li sadri so àdúrà rẹ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn àdúrà rẹ̀ lẹ́ẹ̀kejì náà. wayassir li amri. wayassir li amri amri òun náà ni rìsáàlà tó ló ń gbélé lọ́wọ́ iṣẹ́ tẹ̀bílígù rìsálà èèyàn fẹ́ jíṣẹ́ ọlọ́run kì í ṣe tó rọrùn kò rọrùn rárá ṣe tó lọ́n gbélé lọ́wọ́ yẹ òun gán mọ̀ pé ò rọrùn kọ́ lọ pé fèrè àrùn kó ṣe wáàsí fún un kó sọ fún pé kó wọ́n fi yàjà ọmọ Bani Israel mọ́ tó bá tún wáyé kó padà kó àwọn ọmọ Bani Israel kúrò lọ́dọ̀ fèrè àrùn kó máa kó wọn lọ sí bẹ́tì Makdas gbogbo àwọn iṣẹ́ tí ò rọrùn ni <laughs> kò pọ́sibú kankan wàyẹ siri ni amuri. wàyẹ siri ni amuri. so ìwọ ọlọ́run ọba àlámọ̀rí tó gbélé mi lọ́wọ́ yìí ọlọ́run ọba jẹ́ ó dìrọ̀rùn fún mi. so ó àdúrà bẹ́ẹ̀ náà. wahlul uqdatan min lisani. ọwọ́ ni wahlul uqdatan min lisani. so ibi yìí àlàyé rẹ̀ fẹ́ ó fẹ́ ó fẹ́ kẹnu díẹ̀ wahlul uqdatan min lisani alákọ̀ọ́kọ́ gẹ́gẹ́ bí àwọn àfáà ti ṣàlàyé fún wa ní ìtumọ̀ tó wà níbẹ̀ òun náà ni pé Musa tọrọ wípé ìwọ Ọlọ́run bá mi tú kókó kan min lisani tí ń bẹ lórí ahọ́n mi. àbọ̀ wa ṣàlàyé ní ti èdè ká má ti sọ̀rọ̀ nípa ti èdè wọ́n sọ fún wa pé kókó ó ń bẹ ní ah, Musa àwọn èèyàn wá ń sọ wípé kí ló fa kókó tí ń bẹ ní ahọ́n Musa oríṣiríṣi ìtàn ìtàn gbajúmọ̀ lọ́dọ̀ wa tó yẹ pé àwọn náà ti mọ̀ nípa kókó tí ó wà ní orí ah, Musa ṣùgbọ́n àfáà tí wọ́n jẹ́ àdùsùn náà wọ́n máa ń ṣàlàyé fún wa pé ìtàn kì í ṣe gbogbo ẹ̀ láà máa gbà wọlé ibù kọ́ wà mọ̀ṣẹ̀wò ibù kò gbajúmọ̀ a ní ìgbà wọlé kó dà kó gbajúmọ̀ àfi tá a bá rí àwọn ọ̀nà tá a fi máa gba ọ̀rọ̀ wọlé látò gbà wọlé so tí wọ́n ṣàfihàn sọ́dọ̀ ànábì tí ó fìdí múlẹ̀ pànábì ọlọ́sọ arínú kùránì àbárínú àdìs ọ̀rọ̀ tá a máa gbà wọlé nìyẹn gbogbo ọ̀dọ́ bá ti jẹ́ pé àwọn Banu Israel ló sọ fún wa kèé sọ̀rọ̀ tá a máa gbà wọlé òṣìṣẹ́ ọlọ́run bá fún wa ní ọ̀nà mẹ́ta tá a bá ní sọ ìgbà sọ̀rọ̀ fún yín tẹ́ ẹ rí i pé ọ̀rọ̀ yẹn ó ta ko ń tèmi ànábì mu wá fún yín ẹ pè mí rọ́ aláàkọ́lá àbí sọ nìyẹn tá a bá ní sọ ìlà bá tún sọ̀rọ̀ fún yín tẹ́ ẹ rí i pé ọ̀rọ̀ tí wọ́n sọ ó ṣe déédéé ń tèmi ànábì mu wá ẹ sọ pé òdòdó ni tẹ́ bá wá sọ̀rọ̀ fún yín ẹ wàá rí i pé ẹ̀rọ ọ̀rọ̀ kankan tẹ́ ẹ fi lè sọ yí pé ọ̀rọ̀ ànábì tó takò rí ẹ̀ẹ́dẹ̀ rí pé tó bọ́rọ̀ ànábì mu ẹ mọ̀ pé lódodo ẹ̀dẹ̀ mọ̀ pé nírọ́ tẹ́ ẹ bá pè lódodo ó lè jẹ́rọ́ tẹ́ ẹ bá pè nírọ́ ó lè ṣe kí ni ó lè jẹ́ òdodo so ọ̀rọ̀ mi sẹ́ pé ọwọ́ afẹ́ kan fílẹ̀ pé àwọn Bani Israel àwọn ni wọ́n sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ pé Musa wọ́n gbìdánwò Musa wọ́n ní kó mú ẹyìn àbí èso àti ẹyẹ ẹnẹ wọn ni kó mú kanú méjèèjì kì í sọ ọ̀tá nàbí sọ fún wa. ọ̀rọ̀ àwọn Banu Isra'il ni gẹ́gẹ́ àwọn afa ti sọ. ètò àwọn ọ̀dọ́ àwọn Banu Isra'il kọ́lẹ́ bá àwọn yẹn mú àwọn rìwáyà mi wá. sọ ètò àwọn ọ̀dọ́ àwọn Banu Isra'il ìyẹn wà ní ìwé wọn ìwé wọn Exodus ẹlẹ́ẹ̀ orí kẹrin ẹsẹ̀ kẹwàá òun ni wọ́n ti mú ọ̀rọ̀ yẹn wá pé farao yẹn fèrè aonu ó gbé musa dání ìgbà tí farao gbé musa dání ó wá jẹ́ pé adé tí farao wá dé sórí musa wà lọ́mọ ọdún mẹ́ta adé tí farao gbé sórí musa wá gbé adé yẹn lórí farao ó wá gbé sórí ara rẹ̀. Allah àwọn tí wọ́n wá ju àlẹ́ ẹ̀lẹ́ tí wọ́n jẹ́ àwọn tí wọ́n wà lẹ́lẹ́ wọn à ah, eléyìí ọmọ eléyìí nítòsí yìí ó tako èèwọ̀ ńlá ló ṣe kéèyàn gbadé lórí ọba kó gbé sí orí a gbọ́dọ̀ tẹ̀sì e. nítorí wà ní nìyẹn lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn alìkítàbí wọ́n ní a gbọ́dọ̀ tẹ̀sì ẹ̀ wà lọ gbé wọ́n lọ mú nǹkan tó dàbí àlúùlù gold sliver. wọ́n lọ mú wọ́n fi sínú kan wọ́n wá mú ẹ̀yẹ ẹ̀ná wọ́n fi sínú abọ́ kan wọ́n wá ní kí mú kọ́ wá sí kíni o kọ́ wá mú kan wá lọ ọmọ ọdún lọ síbi kíni o lọ síbi iná lọ mú wá ní kí ọlọ́wọ́n wá ní kí òun ló wá wá ló wá mú ló wá pé musa ọ̀bọ̀rọ̀ lọ mú kínní yẹn òun ló wá darí ẹ̀ wá fi ọwọ́ rẹ̀ mú ẹ̀yẹ náà ọwá jù sẹ́nu ọwá so nítorí wà ní Exodus nìyẹn ṣùgbọ́n nínú àwọn àtàtàwọn àfáà ti kọ sínú tefsir oríṣi lọ́wọ́ àmbẹ́ àwọn kan sọ pé ah fìlàlẹ̀ gbé musa lọ́wọ́ ni musa bá fa irúgbọ́n fìlà ha o bó ti fa irúgbọ́n báyìí ó fà sí fúláwọn ìgbà bẹ́ẹ̀ lè ṣubú lulẹ̀ so látara bẹ́ẹ̀ fìlọ́nù wa wò pé ọmọ yìí aa aa abàmì ọmọ lọmọ yìí so látara bẹ́ẹ̀ ó wá fẹ́ pa ìyàwó rẹ̀ Àsíyà òun ní sì jẹ́ pé òun ló gbọ́mọ ẹ̀ wá pé ọmọ yìí òun rí òun sì fẹ́ kó jẹ́ pé kí fìlọ́nù ọmọ pa nígbà tí fìlọ́nù ń pa àwọn ọmọ gẹ̀gẹ̀ ni fìlànà kọ́kọ́ ń pa àwọn ọmọ lọ àwọn afọ́ntẹ́sì ní gbẹ́ngbò tó tún wáyá ó wá ní pé wọ́n tún wá bá dífá yí pé kó máa ọdún kan kó máa filẹ̀ kó máa pa ẹnì kankan ọdún tí ń filẹ̀ yẹn ibẹ̀ náà ti bí àrùn ọdún tí kó máa fi ọdún kan lẹ̀ kó máa fọdún kan pa àwọn èèyàn yóò fọdún kan pa àwọn ọkùnrin yóò fọdún kan lẹ̀ ọdún tí ń pa àwọn èèyàn gẹ́gẹ́ lọ́nà ìwọ bí Musa kò sí lórí nǹkan kan ṣe sí i aarun ni wọ́n bí ní ọdún tí èèpa àwọn èèyàn ló yẹ kó wọ́n ẹ̀sìn sì kó sẹ́kù ṣùgbọ́n musa ọdún tí ń pa àwọn èèyàn lọ́nà tí ni wọ́n bí musa sọlá dára bẹ́ẹ̀ ẹ̀ tó wá gbé ní asia tó jẹ́ olóńdàbò bo musa wọ́n lọ́nà wá sọ wípé à ọba tẹ̀sí ọmọ yìí ni kò tí ì gbọ́n ọmọ yìí kéré ni ọ̀hán ló wọ́n tẹ̀sí ẹ̀ ni sọlá dára bẹ́ẹ̀ ló fi wá tẹ̀sí ẹ̀ ìtàn wà báwọn ìtàn táwọn tó jáwọn afá máa ń sábà rọ pé ẹ wo ọ̀rọ̀ orúngbọ̀n ọ̀rọ̀ kó gbadé lórí rẹ̀ yẹn ọ̀rọ̀ kan tó yẹ pé kò bá làákà ìmú ni ẹja kọ́ fìyàn lẹ̀ ẹ ṣáàjà gbà yìí pé fèrè áònù àti lẹ́lẹ̀ wa ni wọ́n ti dífá fún ni wọ́n ti dífá fún yìí pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ àtìgbà yìí ní sì ti ń bẹ̀rù àgbàláyè ti gbé Musa wọlé tó gbọ̀ngàn nígbà gbé Musa wọlé ọ̀nà ni ó kàn decide fúnra rẹ̀ kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ pé à ń gbadé lórí èèyàn à ń parun gbọ̀n àwọn kan wà pé kò sí bẹ́ẹ̀ ó kàn wọ́n pé kó wọ́n tẹ̀sẹ̀ ọmọ ìgbà tó ti rí pé ọmọ yìí èèmọ̀ tó ń rí lára rẹ̀ ló fi ní kó wọ́n tẹ̀sẹ̀ ìpèsè olófin wa tẹ̀sẹ̀ àwọn afa nínú àwọn tó jẹ́ àmúfàsirun ọ̀pọ̀lọpọ̀ wọn wò pé gbàtẹ́ ẹ̀ ń mọ̀jẹ́ àmọ́ sọ pé ó farun gbọ̀n ó gbadé ó ṣe kíní kẹ̀ gbogbo eléyìí ò ní túmọ̀ so àwọn sáà gbé débi pé fìdáhùn sáà tẹ́sítì ẹ̀ ṣùgbọ́n àfa wa ń ṣàlàyé fún wa yìí pé a lè gba ọ̀rọ̀ yín ọ̀rọ̀ yín ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ òun ló tako nǹkan tí làákàyè ò lè faramọ́ wọ́n sọ bẹ́ẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nígbà tá a bá sọ yìí pé Musa wọ́n tẹ̀sí Musa wọ́n á ní kí Musa lọ mú nǹkan kan nínú nǹkan méjì kó lọ mú ẹyẹ náà tàbí kó lọ mú nǹkan tó dàbí góòdì àbí so wọ́n ní kò síyèméjì ń bẹ tọ́mọ kan bá débi ẹyẹ náà tó bá mú ẹyẹ ẹná ńlẹ̀ kò tó bẹ́ẹ̀ láti jù ẹnu kò tó bẹ́ẹ̀ kéèyàn mẹyẹ ẹná ńlẹ̀ báyìí kó sì lè mú dání tí ó fi jù ẹnu kódà yóò gẹ yìí màgàlá yẹ pé ọ̀nà owó lè gbà mẹyẹ ẹná ńlẹ̀ ọmọ èèyàn gan lọ́jọ́ kùn yín gan tó tán tó tán jíbù tó tó tó tán kò kó wá mú èèyàn lọ́lẹ̀ kó lóun ó jù sẹ́nu tí àgbẹ̀bá làwọn fún lówó àbí wọn làwọn fún ní kankan. so <laughs> bóyá síbi ló fi gbé sẹ́nu alhamdulilayi naam ọ̀dà <laughs> àfàgbà yìí pé nǹkan tó mú wa sáà fáńpé náà nígbà pé kò rọrùn wọ́n sọ pé ó mú ni fún ara rẹ̀ báyìí nínú nǹkan tó mú wa kára gbà tẹ́yìn wa mú wa pé wọ́n dẹ̀ ní wọ́n gbé sínú abọ́ báyìí ni. <laughs> tẹ́ ẹ bá wá fi ẹ̀yẹ ẹ̀yẹ tó bá káyàn lórí ahọ́n bóun ni ó ti rí káyàn ẹ̀yẹ gẹ̀gẹ̀ kó káyàn lórí ahọ́n ṣé kókó ni ó wà lórí ahọ́n yẹn. so látara bẹ́ẹ̀ àwọn afáà máa ń ṣàlàyé fún wa wípé ọ̀rọ̀ tí ò bá ti ní bálàkà ìmú pé a ní ìgbà wọlé a ní ìgbà wọlé torí pé ká gbà wípé wọ́n á tẹ̀sí Musa wọ́n ní kó mú ẹ̀yẹ náà ipe olówájú sẹ́nu kò pọ́síbù fún láti lè mẹ́yẹ náà ẹjọ́ ni wọ́n tẹ̀sí ẹ̀ tá a bá gbà pé ìyàwó mú ìyàwó fìyà lóní kí wọ́n tẹ̀sí ẹ̀ bóòlù ti lọ kí wọ́n tẹ̀sí ọmọ èké kó mú kó tẹ̀sí ọmọ èké kọ́ lọ mú ẹ̀yẹ ẹ̀mẹ́ tàbí kanu méjì ṣé kò mọ̀ ìgbẹ́rẹ́ lọ mẹ́yẹ ẹ̀mẹ́ gan ni ọmọ kí ọ̀sẹ̀ àmọ́ kankan ṣé òun rí mú jísà lára rẹ̀ mọ̀ pé ntí ọ̀lọ́ mú ni nǹkan tó ní kó tó bá tẹ̀sí ẹ̀yẹ lọ mẹ́yẹ ẹ̀mẹ́ náà ni nínú ìròrí ẹ̀ ṣé ẹ̀yẹ náà wà ní sẹ́lẹ̀sẹ̀ ṣé ọ̀fẹ́ bá tiẹ̀ jẹ́ bóyá ìjọba bí kọjọ bí kọlọ mẹ́yẹ náà. naam so látara bẹ́ẹ̀ ó takò làákàyè ọlọ́run gẹ́gẹ́ fún ara rẹ̀ kọ́ wá fi Musa lẹ̀ ọlọ́run ní ọ̀nà míì tó lè gbà ọlọ́run lè gbogbo tí Firaun ní lórí ẹ̀mí ọlọ́run lè ìrẹsì ẹ̀kọ́ lórí ẹ̀mí ẹ̀ kọ́lá ọba wa fi Musa lẹ̀ kó jẹ́ pé wọ́n fi tẹ́sítì ẹ̀ títí títí tí ó fi wá lọ mú ẹ̀yẹ ẹ̀ná tí ó fi jù sórí ahọ́n rẹ̀ tí ó fi wá lọ sọ́ di ẹ̀ẹ́dọ́ pé kò ní lè sọ̀rọ̀ dáadáa ọlọ́run bọ̀ kì í sábà síbẹ̀ tó pé àwọn atẹ́jáwọn ànábí ọlọ́run ọba ọlọ́run ọba máa mọ́ wọn níbi ẹ̀dá ìmọ̀jẹ́ wọn rẹwà gan dáadáa àwọn ànábì ọlọ́run bẹ́ẹ̀ náà ni nínú ìwà ọlọ́mọ jẹ́ kọ́ yẹ pé ìwà àwọn ànábì ọlọ́run ọba ọlọ́mọ ń pe kó dáadáa púpọ̀ so látara bẹ́ẹ̀ lórí jẹ́ pé kìí ṣe gbogbo ìtàn tó máa ń sọ fún wa pátáyányá tá a bá tí ìtàn náà bí ó sọ fún wa kò ní takò làkàì tá a bá tí rí ẹ̀rí tó fìdí ìtàn kan múlẹ̀ àyè sábà sọ pé ìtàn yìí gbogbo ayé ọba àmọ́ sọ káwá gbà wọlé sọlọ́bi jẹ́ pé àwọn àfáà máa ń ṣàlàyé fún wa kí a lè bá gbọ́ àwọn nǹkan yìí kí náà wọ́n fẹ́ ká gbọ́ yé ń bẹ̀ òun náà ní pé ìkànnì àwọn àfáà tí wọ́n ṣàlàyé díẹ̀ fún wa wọ́n ṣàlàyé fún wa wípé ká lọ mọ̀ wípé aṣílù ọmọ ènìyàn òun náà ní pé gbogbo wa pátá yẹn yẹn ọlọ́run ọba dá wa ní àdàpé ni ní dábẹ́lẹ́ ọjọ́ nìkọ̀ọ̀kan kò sẹ́jọ́ ọlọ́run ọba ò dá ní àdàpé lọ́ọ̀bì sọ́nu sọ́tù Lukman ọlọ́run ọba sọ ń bẹ̀ ní aya ẹlẹ́ẹ̀kọkànlá nígbà tí ń bá àwọn tẹ́jà àwọn kẹfìrí wí ọlọ́ni ada kọ́líkùlọ́ọ̀ fàrúnì máa da kọ́lákọ́lẹ̀dínà min bali zalimuna fi dalalin mubin. hada khalqullah fa'aruni madha khalaqa alladhina min dunihi bali zalimuna fi dalalin mubin. ọlọ́ni hada khalqullah ọlọ́ni àwọn ẹ̀dá èmi ọlọ́run ni tí wọn ò lábùkù tí mi ọlọ́run fi ń dá wọn ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ ẹ̀ǹtẹ́ tún pera yín lọ́lọ́run lẹ́yìn ọlọ́run. báwọnì mẹ́ta kọlọ́kọ́ làdí nàmí júni. ẹ̀yin tẹ́ ń sìn wọn ẹ̀sọ́ tí oògùn dá ẹ̀sọ́ tí sẹ́gun dá ẹ̀sọ́ tó sùn dá ẹ̀ mú jáde. فَلِلظَّالِمُونَ فِي ضَلَالٍ مُّبِينٍ. ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n ń sin nǹkan míì ọlọ́run wà nù àánú tó jẹ́ pé ó fojú hàn. àwọn afáwọn sọ yìí ẹ̀dá ọlọ́run ẹ̀dá tó pé ni wọ́n dẹ̀ má dì sí wa bùbá lọ́wọ́ bá fẹ́ máa dẹ́nìkan ọ̀kan àdínkù níbi kankan bọ́lọ̀ ti dá wa ṣùgbọ́n látara ìmọ̀ lóyún inú oyún àwọn wàhálà máa ṣẹlẹ̀ ń bẹ̀ a máa fa àdínkù kọ̀ọ̀kan bẹ́ẹ̀ dà kọ̀ọ̀kan wọ́n wá mú àdísì kan wá wọ́n lè ṣe ọlọ́wọ́ bá ní mọ́mí mọ̀lúdín ilá yúládùn alàlfitìrọ̀ kò sí ọmọ tá a máa bí àfi ká bí alali fitirọ lórí ẹ̀dá táwọn ọlọ́wọ́ bá máa dá omi èèyàn fa àbáwáwú yóò àwìdání yìí wáyé na sẹ̀rọ́ ni wáyé ma jísà ni àwọn òbí rẹ̀ wọ́n lè sọ di yẹ̀wúdí wọ́n lè sọ di nasọ́ra wọ́n lè sọ di ẹtí wọn sinna tí wọn lè jẹ́ mùsùlùmí òṣìṣọ́lọ́ bá wà kàmá tẹ́lì àlìbà ìmọ̀tú bà ìmọ̀tà ẹni ẹwu ẹran bẹ́ẹ̀ ti máa ń bí ẹran bà ìmọ̀tà ń jàmù à tẹ́lábàfẹ́ bí ẹran lẹ̀ yóò bí ni tí ó pè ní látẹ̀jìdúnà mi ń jáde à ẹ lè rí i pé àbùkù kan ti ń bẹ lára ẹran ni ìgígé kan ti ń bẹ lára rẹ̀ ni ṣùgbọ́n gbàtẹ́ ẹran bá wá délé ayé tán à ń tún tẹ̀jìdà òun àwọn ẹ̀yin lẹ̀ ẹ́ máa ṣe kí ni o ẹ̀yin lẹ̀ ẹ́ máa fa nǹkan sí la bí kẹ́ gé létí kẹ́ fẹ́ fi sàmì sí la bí kẹ́ fárun ẹ̀ ń bì kan kẹ́ fẹ́ fi sàmì sí la máa lọ́wọ́ bá fẹ́ dá ẹran ọlọ́wọ́ bó dání tí ó pè ní. wọ́n wá sọ́lọ́ bá wa dá ẹran ní nǹkan tó pé ọlọ́run wa sọ pé bá a ti ń sẹ̀yìn ọmọ èèyàn náà nìyẹn ọmọ èèyàn wa ni ọlọ́run ọba pọ́n lé ju ẹran lọ sódà tara bẹ́ẹ̀ pípé ọlọ́run ọba máa dọ́mọ èèyàn tí ò ní sí èméjì rẹ̀ ṣùgbọ́n alábàá sábàbí ọlọ́run ọlọ́run náà ní í ṣe sábàbí rẹ̀ tábà wá lóyún inú kí wàhálà kan ṣẹlẹ̀ nígbà tó lóyún níbi bíbí inú kí wàhálà kan ṣẹlẹ̀ sódà tara bẹ́ẹ̀ òun náà ni deformity ní fi máa ń ṣẹlẹ̀ sọmọ sódà tara bẹ́ẹ̀ àwọn afáàní pípé lọ́lọ́run bá máa ń dẹ́ni kọ̀ọ̀kan lópin bàtà tí wàá rí i pé àárí à lè sọ wípé ọ̀nà kan ní gbòógì tó jẹ́ pé àbí lè sọ pé ẹ̀rí kan ní tàbí lè sọ pé ànábì Musa ẹ ó wá mú kinní kan lẹ́lẹ̀ lójú ẹnu sọlọ́tà abẹ́ àárín kankan tá a lè gbára lé níta máa gbà náà ni pé bọ́lọ́run ti dá ńgbà tọ́lọ́run ní kọ́ wá nù so níta gbà nìyẹn ẹ̀dá tọ́lọ́run dà nìyẹn ṣùgbọ́n kò ní kó má lè sọ̀rọ̀ dáadáa ó ń sọ̀rọ̀ dáadáa táwọn èèyàn sì ń gbọ́rọ̀ rẹ̀ so torí pé ọmọ ọdún mẹ́ta ni wọ́n ní ó ti ṣẹlẹ̀ sí Musa sì ní Ọlọ́run bá mú àìmọye ọ̀rọ̀ rẹ̀ wá ní alukurani Karim nígbà tó nígbà tí kó tó di pọ́ gbá ẹnìkan lẹ́sẹ̀ òun àti òun àti ẹni tí wọ́n jọ ẹjọ́ pàdé rẹ̀ wọ́n jọ sọ̀rọ̀ pọ̀ ó sọ̀rọ̀ Musa náà sọ̀rọ̀ kó ló di gbọ́ lọ gbá ẹni yẹn kó ló di gbé lọ́sẹ̀ kí ni o ẹ̀ka lọ́wọ́ kó ló di gbọ́ gbẹ́ni yẹn Musa sọ̀rọ̀ ńbẹ wọ́n sì gbọ́ yé kékeré bí wọ́n ti ò lè sọ̀rọ̀ tí wọ́n lè gbọ́ yé ni so ìkálòlò àbí nǹkan tó wà pẹ̀lú ẹ̀ àdámọ́ ni kì í ṣe pé bẹ́ẹ̀ nǹkan kan ni pé àwọn tẹ́sítì ẹ̀ ìyẹn ni ẹ̀rìtá ẹ̀rìtá fìdí nígbà tó àbàtúrẹ́rì tó yẹ kí ni o tó fìdí múlẹ̀ pẹ̀lú ẹ̀ Musa ni nígbà tó sá kù ní misrọ tó pàdé àwọn ọmọbìnrin tí wọ́n mú lọ ọdún tí wọ́n mú lọ ó sábà bá wọn sọ̀rọ̀ àbí ó bá wọn sọ̀rọ̀ sí wọn wàá gbọ́rọ̀ rẹ̀ yé ni tí a sọ pé kò lè sọ̀rọ̀ kankan ẹni tó lè sọ̀rọ̀ Musa wọn bá nǹkan díẹ̀ náà níbẹ̀ ní orí ahọ́n rẹ̀ lẹ́yìn wá gbà náà ẹni tí wọ́n lọ mú bá ó bá sọ̀rọ̀ àbí ó bá sọ̀rọ̀ ó sọ lẹ́yìn ìgbà tí Musa kí Musa ló di pé ìgbà tí Musa rí ná àwọn tí wọ́n jẹ́ àwọn kí ni ọ àwọn tí wọ́n jẹ́ ìyàwó rẹ̀ àwọn tó mú dání sọ fún ẹ pé umkusu ìní ànásùtù nàárọ̀ ṣé musa kọ́ ló sọ̀rọ̀ eléyìí o ọ̀dẹ́gbọ́n kan ṣe ìkáyà rẹ̀ fún wa ni ṣé wọn wàá gbọ́ yín nígbà tí ń sọ̀rọ̀ ni kí pé musa ò lè sọ̀rọ̀ kí wọ́n gbọ́ yín ó lè sọ̀rọ̀ dáadáa tí wọ́n gbọ́ yín ṣùgbọ́n nǹkan díẹ̀díẹ̀ ó wà sí kíni o ó wà ní orí ahọ́n rẹ̀ gẹ́gẹ́ bí àwọn àfáà ti sọ so àyà kan. So, èyí tó yẹ pé a tún ṣàlàyé ó wà ní suwatu sukuruf so aya fifty two so inú suwatu sukuruf aya fifty two èyí tó yẹ pé firaun ó ṣàlàyé níbẹ̀ so aya fifty two ó ní àmọ́ ana khairun min hadha alladhi huwa muhinun wala yakadu yubi. نعم أم أنا خير من هذا الذي هو مهين هو مهين هو مهين ولا يكاد يبين ẹ̀rí nígbà tí Musa wá tó ń jíṣẹ́ fún Firaun Firaun náà wà níyì ó wá lọ pé gbogbo àwọn ọmọ Bani Israel ó fẹ́ wá sọ fún ẹ pé ẹ má dá Musa lóhùn o èmi tó dáa ju Musa lọ ó wá sọ pé ana khairu min hada. ana khairu min hada. mo ju Musa lọ lọ́nà méjì ọ̀nà mélòó mo gbà ọ̀nà méjì mo gbà ju Musa lọ. alladhi huwa mahin. Musa eléyìí bí kò lówó lọ tálákà lásán tí ó lẹ mo jù lọ mo kọ lówó lọ náà mo ní gbogbo ẹ. wàlá ya káàdù yóò bí. Musa ni wàlá ya káàdù yóò bí nù. No so wàláyà káàdù yùbínú Musa yìí ṣe ẹni tó ṣe yí pé kò lè ṣàlàyé dáadáa tán kò lè kò lè sọ̀rọ̀ kò clear tán dáadáa bímọ́lẹ̀ gbàgbọ́ sọ pé wàláyà ó ní pé wàhálà yùbínú bìṣídà a máa ṣàlàyé nǹkan ṣùgbọ́n líle díẹ̀ wà ń bẹ ni ó ń ṣàlàyé táwọn èèyàn máa gbọ́ yìí bàtà túmọ̀ káàdà fún wa lẹ́yìn ìjọ ni lẹ́lẹ́dẹ́ sólátara bẹ́ẹ̀ òun náà ni pé Musa wà ní òun tó Musa lọ torí pé lóòótọ́ Musa máa ṣàlàyé nǹkan ṣùgbọ́n àlàyé rẹ̀ pẹ̀lú nǹkan tó wà tọ́lọ́wọ́ bá ní kó wà lórí ahọ́n rẹ̀ máa a máa pẹ́ kó ló ṣe kí ni o kó tó lè ṣe kí ni kó tó lè ṣàlàyé so àdámọ́ ni tẹ́gbẹ́ fi hàn gẹ́ ló bá dá kíní yẹn sí la ẹ̀kọ́ ẹ̀kọ́ sọ pé ẹtí mo ti ba torí ahọ́n rẹ̀ jẹ́ pé kíní so ó ti wà nínú àdámọ́ tọ́lọ́ ń dá ma Musa láti bíbí tí wọ́n ti bí òun ní fìdí ẹ̀ múlẹ̀ fún wa eléyìí ní nǹkan tó yẹ pé ó jẹ́ ẹ̀rí tó fìdí múlẹ̀ fún wa so látara bẹ́ẹ̀ àwọn afáàn ṣàlàyé fún wa wípé Musa ọtọrọ yìí ó kú dátàn ọlọ́mọba. lórí ó kú dátàn mi ní ó ní ìwọ ọlọ́run ọba bá mi tú kókó kan mi ń lì sáni orí bí tá a ti máa dúró náà nìyẹn ṣùgbọ́n ká ṣàlàyé kékeré bẹ́ẹ̀ àwọn afáàn ni pé kókó kan ló pè é omi ìgbé ntọ́ wà lórí ahọ́n eh, rẹ̀ àwọn nǹkan míì náà kókó mi tún wà bẹ́ẹ̀ nínú ukọ́dì lìsàní. sọ ìtí musa tọrọ nìyẹn ipe bá mi tú kókó kan mẹ́ni ukọ́dì lìsàní nínú àwọn kókó tí ń bẹ lórí kíni o lórí ahọ́n mi. wọ́n ní káni musa bá ní kọ́lọ́ ọ̀bọ̀ tú gbogbo ẹ̀ pátá yẹ́nyẹ́ náà ni gbogbo ẹ̀ ọlọ́run bàbá tú. sọ iye wọn bá àwọn afáàní ṣàlàyé pé Musa kò tọrọ bẹ́ẹ̀ àwọn ẹ̀rẹ́bí ọlọ́run bá ti máa ń sábà ṣe nìyẹn kò sọ̀rọ̀ ìsọ̀rọ̀ dáńtọ́ yẹ́yẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ìsọ̀rọ̀ pé mo fẹ́ tọrọ pé kí n máa sọ̀rọ̀ kí gbogbo ayé ọmọ rí pé èèyàn ló sọ̀rọ̀ dáńtọ́ tó báyìí kò sọ bẹ́ẹ̀ kò sọ bẹ́ẹ̀ ó wò pé ọ̀rọ̀ ìwọ̀nba tó wò ó fi lè mú èrì wá fún àwọn èèyàn <laughs> nìkan lọ́wọ́ fún un tí ó sì lè yí àwọn èèyàn ntukọ́ lọ́wọ́ bó fún un nìyẹn lóbi jẹ́ pé àwọn tó jẹ́ àwọn ànábí ọlọ́run ìwọ̀nba nǹkan ní wọ́n máa ṣe o òun ni máa ń béèrè bọ̀dẹ̀ pọ́pọ́lọpọ̀ àwọn ọmọ èèyàn àti ò níìdì ni wọ́n béèrè wájú ọlọ́run. so wọ́n ní ẹ̀kọ́ ní eyín náà pé n tá a bá fẹ́ lọ́dọ̀ ọlọ́run ìwọ̀nba rẹ̀ ká béèrè wájú ọlọ́run ara nǹkan tó jẹ́ pé ó nígbà tí yẹn bá ń bẹ lọ́run so Musa oníkọ́lọ́wọ́ bó ń tu koko tí wọ́n ó fi jẹ́ pé wọ́n ó fi lè máa tún jẹ́ pé kíkiní o tún múfù lọ sókè nìkan epo wá ní pé kọ́lọ́ ọ̀bọ sọ̀hún di ẹni ńlá pàtàkì gbogbo ayé ọmọ ṣe kí ni o tí wọ́n máa gbọ́ ogun ọ̀rẹ́ sọ ọlọ́wà fi sọ yìí pé ọmọ àyá àhún ìyẹn nínú súrátù kọ́sọ́s oníwọ́kà fún wa kúrò di pé a máa dúró súrátù kọ́sọ́s tá ń kà áyà thirty four àbí thirty five wàá kí àrùn. وأخي هارون هو أفصح مني لسانا. ó wá ní ọmọ ìyá mi harun huwa afsahu minni lisana ó mọ̀ ọ̀rọ̀ ọ sọ jù mí lọ dáadáa kàjẹ́ mi ò tún lè sọ̀rọ̀ díẹ̀ sí i kó tún lè clear díẹ̀ sí i kò sọ pé kọ́lọ́ kò sọ ẹ̀rí báyìí ní sinmi kò sọ pé pé ọlọ́run olúwa bá tọ́ pé bọ́lá ń bọ̀ wẹ̀ ọlọ́run bọ̀ wẹ̀ kó bẹ̀ ọwọ́ ní ṣùgbọ́n ọmọ ìyá mi ọmọ ọ̀sọ̀ mi ọmọ ìyá mi Harun wà afṣahu minni lisana. wà afṣahu minni lisana. ó mọ ọ̀rọ̀ sọ jù mí lọ dáadáa. wà arsilhu ma'iya ìdè ayin yusaddiquni. tún ràn tẹ̀lé mi àríyándóso pé ọ̀rọ̀ mi ò ṣètò sọ bóyá tẹ̀lé mi rídìí à kó jẹ́ ní tí ó kùn mí lọ́wọ́ so you yusudiku ni. so yóò lè máa sọ wípé òdodo ni nǹkan tí Musa ń sọ. ní nítorí kí wọ́n bẹ̀rù kí wọ́n má pè mí ní onírọ́. so Musa ó ṣàlàyé fún wa ìbéèrè rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé wahlul uqdatan. wahlul uqdatan min lisani. ọlọ́run bá mi tú nǹkan tó yẹ kó ti wà lórí ahọ́n mi tọrọ mi ò kì fi clear tọ́ pé àdámọ́ tọ́lọ́run ti dá mọ́ láti lẹ́lẹ́ wa díẹ̀ nínú ẹ̀ díẹ̀ tíntín nínú ẹ̀ ó kú dàtàn ọlọ́run bá ń tú tíntín nínú ẹ̀ kó ló jẹ́ pé kí ni o yóò tó clear ju bí ti ń clear lọ́dẹ tẹ́lẹ̀ ètí musa tọrọ wájú ọlọ́run yẹn so ó dẹ̀ sọ rísì tó fi tọrọ bẹ́ẹ̀ ó ní yafukohu yafukohu kọ̀wòlì. rísì tó fi tọrọ nìyẹn yafukohu kọ̀wòlì a máa sọ̀rọ̀ nípa gbólóhùn kí wọ́n lè bá àgbọ́rọ̀ mi yé dáadáa sí i so lórí àyàtà àti tó dúró iná àtúnṣọ̀rọ̀ lórí ẹ̀ lọ́la sí náà inshàlá so ìta gbọ́ kọ́lọ́njẹ́ kò sí wa láǹfààní kọ́lọ́njẹ́ kí ó wúlò fún wa àti èmi tí mo sọ àtẹ̀yìn náà tẹ́ gbọ́ kọ́lọ́njẹ́ kí àrẹ̀sán níwájú ọlọ́run subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik.